ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي ومالي تبارك لي في عيالي وبصحتي ومالي وبكل أمان ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي ومالي تبارك لي في عيالي وبصحتي ومالي وبكل أمان ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي وما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون بالله وكنتم كنتم أمواتا فأحياكم وكيف تكفرون وأنتم تتلى عليكم مخلوقات ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته كذلك يبين الله لهم آياته لعلهم تهتدون اللهم ارحمنا بالقرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين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 kókó ọ̀rọ̀ wa ní ìdáwòrò al-imam wa maktabihi dáwòrò imam wa dáwòrò maktabi imam tí a lè pè ní role of imam and the roles of his office torí kò sí bá ṣe ṣàlàyé ìmáàmù tá a ní ṣàlàyé ọ́fíìsì lè máàmù kò sẹ́ni tí ó wà tí ò ní ní ọ́fíìsì gbàtà bá ti lè rí imam ó ṣe ó yẹ ká rí ọ́fíìsì rẹ̀ so òun ló fà tí a fi design topic kó jẹ́ the role of imam and the roles of mosque. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kò sí àwùjọ tí ó wà tí ò ní ní kùjẹ́kùjẹ́ ní gbogbo gbàtà bá ti rí kùjẹ́kùjẹ́ náà láwọn wá ọ̀nà àbáyọ ọlọ́run bá nínú alkoran nínú sọ́rọ́tù àwọ̀ èyí òun koran chapter thirty verse aya ogójì àti ẹyọ kan ọlọ́run sọ wípé báyà ọ̀rọ̀ lè lẹ́yìn nínú ṣàìkọ́ ọ̀rọ̀ yìí. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله sọ nínú alukúránì wípé الفساد. ntí ń jẹ́ ìbàjẹ́ ntí ń jẹ́ gbogbo nǹkan tí ò dáa tó sọ wípé wọn a máa translate rẹ̀ lóṣìlẹ̀ sínú èdè òyìnbó gẹ́gẹ́ corruption tàbí injustice tàbí imbalance gbogbo rẹ̀ ó wà ní abẹ́ ìbàjẹ́ ọlọ́run wọ̀lùwì ìbàjẹ́ yìí rọ́ọ̀rọ́ fìlbẹ́rì wọ̀lbẹ́hàn ó ti wá gbilẹ̀ ó fọ́nká ó káàkiri ayé kódà nígbà tó kú olórí ọ̀sán ó tún dé lómi lónìí ó kú olórí ọ̀sán ó kú olórí omi kódà ó tún dé sánmà níbi tí ayé dé dúró tí yàrá jẹ́ kí kó yé wa láti ìgbà tó ti pẹ́ nàìjíríà gẹ́gẹ́ bí ìlú kan lára àwọn ìlú tó wà ní orílẹ̀-èdè ayé zọ́ọ̀ alifasádù fi ìbáṣe nàìjíríà wàbáṣíra wàjáwìhà ìbàjẹ́ òǹtọ́mọ̀kọ́ àìṣedéédé ó hàn péńtépéńté ó bá ẹni tí ò lójú gan ó rí ipa ìṣedéédé ń bẹ ní ọ̀wọ́lọ́dà nàìjíríà ní orí omi nàìjíríà àti lórí sánmà nàìjíríà lẹ́yìn wípé àwọn wá kí ni tó fà á gbẹlẹ́tì wípé tó fà nǹkan wọ̀nyí yìí pọ̀ àmọ́ èyí tó kàn wá èyí tó kàn wá níbẹ̀ gẹ́gẹ́ bíi ojú ọ̀nà ti wà òun ni ká àṣẹ́sì àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn pàápàá jùlọ àwọn ìmáàmù káwọ̀ owó kí ni ojúṣe ìmáàmù tí ṣẹ̀rí àlàkalẹ̀ fún wọn tí bá ń jẹ́ ìmáàmù ǹjẹ́ àwọn ìmáàmù wa alihamudulilayi ó sì dá wa lójú wípé wọn kájú ẹ̀ ìkájú ẹ̀ wọ̀nyí táàbí tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí láti tó lédè àkíyèsí òun ló wá fa irú ìjókòó yìí wípé ká ṣe àgbéyẹ̀wò kí ni ojúṣe ìmáàmù tí ìlú ń bá tòrò kí ni ojúṣe ìmáàmù tí ìlú bá wọlé bákan náà tí ó ti tòrò kí ni ojúṣe ìmáàmù nítorí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní wípé àgbàlagbà bí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ tàbá wá sí ọjà tá a rí orí tó wọ́n lọ́jà ti rẹ̀ àjẹ́ wípé àwọn àgbàlagbà tó ń bẹ ní àwùjọ á ní ti ká fi nǹkan míì kún ọkọ wọn bóyá àgbàlagbà dáadáa làákò wọn ni bóyá àgbàlagbà dáadáa lọ́nà kejì òun náà tún ni wọ́n so alhamdulillah àwọn ìdánwò tá a sọ ọlọ́run ní kí àwọn sínú àgbàlagbà dáadáa ah, wọ́n wà lágbàlagbà dáadáa tó láti wá tàn fún dáadáa wọn òun ló fa ìjòkó yìí kápẹ́ wàá rò wípé àbí àwọn ìmọ̀ọ́mù àbáwọn àbá nìkan àwọn ni wọn ò dá láwùjọ rárá kódà àìdá yìí kò sẹ́ni tí ò kárí ó kárí àwọn táǹtajà ó kárí àwọn táǹsòwò ó kárí àwọn olóṣèlú ṣùgbọ́n àwa rò wípé àti tún àwùjọ ọ̀kan kọ̀ọ̀kan ṣe gẹ́gẹ́ bí àwọn onítàbíyà èyí tí a lè tú sí òyìnbó rí gẹ́gẹ́ bí tàbí wípé education wọ́n ti ní nọ́mbà wípé àtúnṣe ìlú kọ̀ọ̀kan ojúṣe ẹ̀ka mẹ́ta nínú ẹ̀ka ìlú ni àkọ́kọ́ òní àlùbọ́sà fámìlì fámìlì ní ojúṣe tó pọ̀ tí wọ́n kó nínú kílò dáa káyé àyíká tí ń ṣẹlẹ̀ nínú òdo káyé padà sí dáadáa fámìlì ní ipa tó pọ̀ tí wọ́n kó. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùmọ̀dárísù àwọn ilé ẹ̀kọ́ àwọn kùsì. Uh, ah, ilé ẹ̀kọ́ bí táà ti ń kẹ́kọ̀ọ́ àwọn náà ní ipa tó pọ̀ tí wọ́n kó nínú kájí àwùjọ wáyà sí dáadáa. bákan náà ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́dúkéṣàn bí wọ́n ṣe bí wọ́n ṣe dísáyìn rẹ̀ yìí pé ojúṣe yìí responsibility yìí ó tó fọ́ọ̀ sí àwùjọ gangan èyí ò ní society tàbí environment tàbí community ibi táwọn èèyàn ń gbé nínú element community nínú àwọn ẹ̀ka tó ṣe pàtàkì nínú community nínú àwùjọ òun ni ìmáàmù wà so ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ gangan ni ọ̀rọ̀ tòní yóò dàdé gẹ́gẹ́ bá ti mọ̀ pé oṣù ọlọ́run ọ̀gá ìgbẹ́ ọlọ́run àti ọ̀la ẹ̀kọ́ máa bá a ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àyẹ̀wò ẹ̀ náà wò. wàràtàtò àbíyá àwọn onímọ̀ àwọn ni wọ́n jẹ ogún òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba wọn ò lówó kankan tí wọ́n jẹ dúkìá àwọn àìpín owó tó bá bílẹ̀ wọn ò lè pín kí wọ́n làwọn jẹ ni ìmọ̀ àti lílo ìmọ̀ àti fífi ìmọ̀ ṣe àwọn ẹ̀rọ ọlọ́run ọba ní àǹfààní. nínú òkè nínú wa máa ní òun náà ní ipò alìmọ́mà tó tí àwọn táwọn tí wọ́n ń bẹ́ẹ̀ táwọn pè ní alìmọ́m gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú ṣẹ̀ríà gbogbo tí abáfẹ́ máa sọ àkọ́kọ́ ṣàlàyé kọ́nsẹ́pì rẹ̀ kí ni ìtumọ̀ nǹkan nǹkan táwọn fẹ́ sọ gangan nínú ṣẹ̀ríà so táǹpè ní àbí táǹpè ní definition ní òde òyìnbó àwọn ń pè ní alhadu nínú sẹ̀ríà pé ká ṣàlàyé kí ni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ń ká sọ gẹ́gẹ́ bí kọ́ńtà tí àwọn àbáwá ti kọ́ wípé alhukuma ala shay'in farun an tasawwuri a lè sọ pé nǹkan dàbí òde àfikà mọ pàápàá nǹkan náà so nípa báyìí òní agbọ́kọ́tà àlàyé àìmọ́mù ibi táàbù bí ọ̀rọ̀ ni ìmáàmù kásàlàyé ojúṣe wọn bó ló tẹ̀ kí wọ́n wò rí bákan náà lẹ́yìn tabata lẹ́yìn tán àárọ̀ àbọ̀ sí ọ́fíìsì ìmáàmù àásàlàyé àbó ló ti yẹ kí ọ́fíìsì ìmáàmù orí tó nípa ìwé pẹ̀lú òwúrọ̀ náà ọba tí a rí lẹ́yìn ìwádìí wa gẹ́gẹ́ bí recommendation ni inshallah àásọ àgbára àṣẹlábàrà àdìbàmà ìjẹ́ ìmáàmù nínú èdè lárúbáwá wọ́n mú láti gbólóhùn tí a ń pè ní amma yìí pé hamza àti mímu tó ní ṣáda lórí amma yẹ kó mú ṣùgbọ́n ìtumọ̀ gbólóhùn yìí nínú èdè lárúbáwá òun ni àlùfáàdù ni pé kéèyàn ó dà níyàn kan táwọn ọ̀rọ̀ wípé ni àwọn ọ̀hún áì pàṣọ̀rọ̀ ọ̀hún ó gbèrò rẹ̀ ó gbèrò láti ṣe láti ṣe nǹkan a sì tún máa wá nítumọ̀ àtàwádùnmù ni pé ẹni tó wà ní iwájú lọ́sọ̀ wípé ni àmọ́hàn kò àmọ́dìrí ìlà àtàkọ̀dà hàn pé ó ó síwájú wọn nígbà tí bá ń lọ àbí tó dúró sí iwájú wọn nínú èdè ìmáàmù ní gbogbo aṣíwájú ẹ̀tọ́wájú àdúrájú ẹni yálà senior ni yálà ọ̀gbìyàn níbi iṣẹ́ ni kódà lábẹ́ ìtumọ̀ grammatical meaning ìmáàmù yìí nínú èdè lárúbáwá ó ṣeé ṣe ká lè pe ọkọ̀ ọ̀hún gan ní ìmáàmù nínú ilé lábẹ́tẹ́ ló máa ń pe àwọn àbíyá àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá níṣẹ́ àmọ́ ń pè wọ́n ní ìmáàmù gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ lẹ́yìn tó dárúkọ àwọn ànájú ọlọ́run bá kan tán náà wọ̀ áyè nínú sóràtù àlàbíyá sóràtù nàmbà twenty one verse seventy three verse àyà mẹ́tàléláàádọ́rin nínú sórà àlàbíyá tá a pè ní chapter twenty one of. القرآن الكريم قالت وجعلناهم أئمة يهدون بأمرنا ووحينا إليهم من فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين قالوا لي النبي عليه الصلاة والسلام داوكم أشواني أسواني أشواني إمام فرع إمام أوني أئمة ọlọ́run ní àṣẹ wọn ní gbogbo wọn lápapọ̀ wọn àṣẹ wọn ní aṣíwájú ìhàdúró náà di amòyìnà àwọn yìí ọ̀nà wa òun ní jẹ́ ìmọ̀nà fún wọn kì í ṣe wípé wọ́n ń ṣe nǹkan ní lẹ́yìn nǹkan tí ọ̀rọ̀ wí fún wọn wàá iná ilé ìfẹ́lẹ̀ ọ̀yọ́ nínú nǹkan tá a rán sí wọn tá a rán wọn pé kó wọn ṣiṣẹ́ dáadáa wà ìfọ́mọ̀ sọ́dà kódà kí wọ́n tún máa gbé èrò dúró wà ìta zakat kódà kí wọ́n tún máa yọ zaka wà káànù lẹ́nà àbìdì àwọn àdẹ́tò ọlọ́run wọ̀nyí tá a pè ní ìmáàmù yìí wọ́n tún ń sin ọlọ́run ọba ni ọlọ́run ọba kò làwọn ń sìn tabari ayé kuran ìyá yìí pé ọlọ́run ọba nígbà tó nígbà tó dé fáyìn ìmáàmù fún wa tó sì sọ kí ni fọ́nṣánsì ìmáàmù kí ló yẹ kí ìmáàmù máa ṣe bóyèsì ló ti yẹ kí ìmáàmù orí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àyà lórí ọlọ́run ibi àdúrà ní àpìnà pẹ̀lú àṣẹ wa kùnà bí mọ̀nà ajẹ́ pé ìmáàmù yálà ìmáàmù mọ́sálásí ni àbí ìmáàmù òlu ni tí ń síwájú àwọn èèyàn àbí lóde ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá ló gbọdọ̀ máa gbàgbé ló gbọdọ̀ máa fi ṣe àtọ́nà rẹ̀ bákan náà kò gbọdọ̀ ṣiṣẹ́ àyàfi bìlúwádìí nínú ọlọ́run subhanahu wa ta'ala nǹkan tí ọlọ́run ọba fi ránni sí wa tí yóò sì dọ́dọ̀ wa látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó sì máa ṣiṣẹ́ dáadáa wọ àyìnà ilé ìfìlẹ̀ ọ̀rọ̀ kó máa ṣe iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa yìí gbogbo lamọ̀tàpẹ̀ ní dáadáa so òun nẹgẹ́tì gbogbo tábàtì pè ní àìdáa bákan náà ìkọ́sọ̀ sọ̀lá lára àwọn ojúṣe ìmáàmù tí àwọn ìmáàmù ti wá gbọdọ̀ lówó látara àwọn ànábì ọlọ́run òun náà ni ká máa gbé ìrun dúró bàbá gbé ìsáré pé náà kò hàn ọlọ́run ọba tó bá fẹ́ pa wá láṣẹ ìrun kì í mú àṣẹ wá látara fẹ́yìntì sọ láti nìkan pàtó rárá àkéyìmú sọlá àwọn ìkọ́ sọlá kódà òṣìṣẹ́ ọlọ́run ọba ìkọ́nà sọlá ẹ̀kọ́ náà bá tọ́lá ẹ̀kọ́ kákírù yóò sọ wípé àkéyìmú tàbí wà ìkọ́ ti sọlá tí àbí wà ìkọ́ ti sọlá eléyìí àbá ni wípé ó ní àǹfààní kan tó wà níbẹ̀ àkọ́kọ́ àǹfààní tá a níbẹ̀ ni wípé ìyàtọ̀ ń bẹ láàrin ìkọ́ sọlá àti àsọlá lásán ìkọ́kù sọ̀lá yìí ni pé káńpé ìrún dúró mo sì yẹ kí òun rí àmọ́ tí wọ́n rán pé ní ibi tá a bá ti rí kàánú àwọn òkúra tọ́lọ́ ọkọ̀ ẹgbẹ́ tó bá wù ú èyí tó súnmọ́ èyí tó pọ̀ bẹ́ẹ̀ ni wípé àdúrà ló túmọ̀ sí fọ̀sọ́ọ̀tì àlẹ́ ìdè fàínà sọ̀lá àtàkàsákà nù láàbù bọ́ ọba gba zakatan wá ṣe àdúrà fún wọn tọ́lọ̀ ọ̀pá ànábì láṣẹ kì í ṣe pé ó kí òṣùwọ̀n lákọ́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 àǹbíyà chapter twenty one verse seventy three ọlọ́run lára iṣẹ́ àwọn ìmáàmù ní ìkọ́ mùsọ̀lá kí wọ́n máa gbé ìrun dúró dáadáa pẹ̀lú ògbọ́rọ̀ ọ̀gá à ń padà bọ̀ sàlàyé kí ni ìtumọ̀ ìgbéhùn dúró. wẹ̀yìn tá zaka kódà kí wọ́n tún máa yọ zaka àṣé ìmáàmù náà tún máa ń yọ zaka kì í ṣe wípé ní ìmáàmù máa ń gba zaka nìkan àwọn náà ìta òkà náà máa yọ eléyìí ò sí nínú kọ́nsẹ́ẹ̀tì kàtà fẹ́ sọ lónìí kò sínú sọ́ọ̀bù ẹlẹ́jọ́ tòní àwọn kákan sáré yíyí ànàdínà kínní kan nílẹ̀ alẹ́bẹ̀rẹ̀ yìí pé ó ti wájú pé lónìí àwọn àwọn àbá ní pápá ilẹ̀ ńlọ Yorùbá àtàwọn ìmáàmù ibẹ̀ ni àwọn ń dá zaka sí kódà ìmáàmù gbogbo dábàá táwọn ń yọ ọ̀dọ́ wọn là kọ́kọ́ máa ń gbé e lọ ṣé ìtumọ̀ ẹni wípé àwọn ni wọ́n kọ́ sí zaka ní àbíkíni so ilé ìtumọ̀ ẹni wípé wọ́n dà gẹ́gẹ́ bí ẹjẹ́ǹtì àwọn intermediary láàrin àwa mùsùlùmí káàmọ́ àwọn wo ni wọ́n kọ́ sí zaka àwọn ni wọ́n wàá bá wa gbé zaka yìí lọ sọ́dọ̀ àwọn tó tọ́ sí. So, lábẹ́ lábẹ́ wípé lábẹ́ ojúṣe wọn náà ni nígbà tí wọ́n ń fajú mọ́ ìmùsùlùmí ni wọ́n ń kírun fún wa wọ́n mọ àwọn òwò ni wọ́n ní wọ́n sì mọ àwọn òwò ni wọn ò ní wọ́n mọ àwọn olóko díẹ̀ káàkó fún ìdínú tá a fi ń dá zaka wa jọ fún wọn bàbá tó wá kọ fún wọn gẹ́gẹ́ bí àwọn àbá àwọn àwọn àmọ́ wọn ti máa ń ṣe nílẹ̀ Yorùbá á rí pé wọ́n ń jòkó lé àwọn náà wọ́n pè ní pé eléyìí ẹ lọ gbé fún wọn nílùú báyìí tọ̀hún ẹ lọ gbé fún wọn nílùú báyìí báwọn afárá ti ṣe ń lẹ yorùbá náà tó gba àwọn ọmọ wa kọ́nà kó san wọn lẹ́sàn-án rẹ̀ tó wọ ìtàrù zaka wọ ìtàrù zaka àwọn ni pé lára ojúṣe wọn náà ni pé kí wọ́n máa bá ní pín zaka káwọn bá ní jẹ́ kí zaka ó dé ọ̀dọ̀ àwọn tí zaka tó dé. Ah, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kì í ṣe ọ̀ràn yẹn ni wípé kí zaka ọgbẹ́ ọ̀rọ̀ àwọn ìmáàmù tàbáwọn afá wa kó tó di pé a lè pín rárá kì í ṣe ọ̀ràn yẹn báwa náà bá mọ̀ wípé àwọn kan bẹ tá a mọ̀ tá a sì mọ iye àwọn tí zaka tọ́sítà ti lè fi sọ́dọ̀ wọn kò tó láti kí kó dé ọ̀dọ̀ wọn kó tó di wípé ní zakawutọ̀ eléyìí ohun gbogbo ohun sọ yìí ni wípé àwọn àǹbíyá àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ sì ní ká máa ṣe lábẹ́ wípé máa ń jẹ́ ìmáàmù òun ni a ti sọ yìí so àwọn oríṣiríṣi nǹkan tó dáre fẹ́ béèrè wípé tá a bá ní káwo àwọn ìmáàmù tiwa pẹ̀lú àwọn pátákà yìí á rí kó ṣe déédé ara wọn wọ́n tẹ̀ láti ọlọ́run ọba wọn èé tàpá sí wáyé ọlọ́run ọba tọ́lọ́ba fi rán wọn wọn ìtayọ rẹ̀ kódà wọn tó máa ń ṣe dáadáa wọ́n sì máa ń gbé òun dúró wọ́n sì máa ń gba wọ́n sì máa mú kí zaka ó dé ọ̀dọ̀ àwọn tó yẹ kí ó tọ́ sí nínú eléyìí gbogbo ntọ́lọ́ wọn fi ròyìn àwọn anábẹ́ ọlọ́run ni wípé pàápàá jùlọ òṣìṣẹ́ ọlọ́run bá ti ti wa anẹ́tọ̀ ọlọ́run sẹ́lẹ̀m ọlọ́run fa wípé ọlọ́run fún anẹ́tọ̀ ọlọ́run wípé ní pàlẹ́ ọkùnrin tàbá wọn ọ̀rẹ́ ìwà ìpàdé lọ́wọ́ ọgbọ̀n hàwù tó nínú ìròyìn ìmáàmù ni wípé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ ní tọ́ka yóò wúyẹ́ kó má jẹ ọlọ́kàn líle torí wípé tó bá jẹ ọlọ́kàn líle àwọn èèyàn ó sá ìmáàmù ò gbọdọ̀ máa fi nǹkan kí nǹkan dẹ́rù bà wọn jàmẹ́rì àbí wípé báwa sì dé ẹni ó bá kírun bá tí wọ́n sọ wípé ẹni tó sọ wípé ẹni tó bá kírun lẹ́yìn àwọn tó bá ilé òkú ó rú fọ̀ láì fún un tó a rí pé léyìí kò sí nínú ìròyìn tí ọlọ́run bá fi ròyìn àwọn ohun ọlọ́run ọba nínú àwọn tí a tún lè pè ní oníṣẹ́ ọlọ́run àbí tá a tún pè ní ìmáàmù òun náà ni àwọn àlùkòlàgbà ìyíhun àwọn àrólé àbáwọn olórí àwọn là ń pè ní àlìmáàmátú àlùkùbọ̀rọ̀ gẹ́gẹ́ bí bí president ni àbí bí gómìnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí náà ìmáàmù òun ni wọ́n òun ni àwọn àfa àtàbà ń gbọ́ táwọn bá wọn sọ wípé ní al-khuruju ala al-imam fi shari'ati la yajuz pé revolution ká máa ká máa jáde ní ìta wẹ́wẹ́ àwọn wa yóò máa yóò máa sọ ìlú di nǹkan tí ò ní ṣe é ṣe fún àwọn olórí tábà ní kò darí pé al-khuruju ala al-imam eléyìí ni kì í ṣe ti ń kírun fún wa nínú mọ́sálásí dó àwọn náà lè wọnú rẹ̀ nípa wípé a gbọ́dọ̀ tàpá sí ìmáàmù tí ó ń kírun fún wa náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmáàmù ó tún ó pọ̀ oríṣiríṣi fíìlì kọ̀ọ̀kan ọmọ ń pe àwọn àfa wọn ní ìmáàmù lọ́dọ̀ àwa gẹ́gẹ́ bí àwọn àfa wa ti kọ́ wa nínú ṣẹ̀ríà àwọn tí wọ́n jẹ́ àfa wa à ń pè wọ́n ní ìmáàmù tábà nípẹ̀lẹ̀ àyímọ́tò àrùbá nípa àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí ni pé imam abu hanifa imam malik imam eh, muhammad ibn idris shafi'i imam ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí náà imam ni wọn lọ́dọ̀ àwọn afáwa ní lóga àwọn náà ní imam gẹ́gẹ́ bí àwọn ibn jinni àwọn ọmọ alìjẹ̀nu àwọn ọmọ ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn imam tiwọn ah, nínú lóga nù ẹ̀ má bínú sheikh abu hanifa. Ah, bẹ́ẹ̀ nínú àwọn nínú tafsir àti sọ gbogbo àwọn táǹpì ní ìmáàmù ní kúkúrú ni wípé ìmáàmù literally nínú èdè lárúbáwá ẹni tá a gbà fún ẹni tá a fi ọkàn tán ẹni tó yẹ ká máa bá dáadáa lọ́wọ́ rẹ̀ ẹni tó yẹ kó máa tọ́ka dáadáa síyàn kó sì máa kọ àyídá fún yàn ọ̀nà ń pè ní ìmáàmù tó ah, bá a ṣe ráyè wípé wọ́n pín sí méjì ìmáàmù ti tẹ́ńsẹ̀lú àti ìmáàmù tá à ń kúrò lẹ́yìn wọn èyí tó kàn wá lónìí òun ni ìmáàmù tó sọ́wọ́rọ́ yìí ni pé ìmáàmù tí à ń kírun ní ẹ̀yìn rẹ̀ kí wọ́n ní definition ìmáàmù tí ń kírun fún wa nínú ṣẹ̀ríyà nínú àwọn oríṣiríṣi àlàyé tí wọ́n fún wa àákàn mọ́kànlá nínú rẹ̀ òun náà ni. ارتباط صلاة المصلي بمصلي آخر آه، بشروط بينها الشرع ارتباط المصلي ارتباط صلاة المصلي بمصلي آخر بشروط بينها الإمام إتمنى أن يكون يوم kó kó ní àṣepọ̀ kó ní àsopọ̀ mọ́ irun ẹlòmíì tó yàtọ̀ sí òun ṣùgbọ́n àsopọ̀ yìí ó wá ní àwọn májẹ̀mú tó pọ̀ kì í ṣe wípé kákan dàbí kákan lọ wípé abẹ́ òun pọ̀ mọ́rùn ẹnìkan tó wà wájú wa nìkan kọ́ ó ní àwọn àṣepọ̀ tí a padà ṣe àlàyé rẹ̀ tó mẹ́rin wípé ẹni tó wà lẹ́yìn ìmáàmù kí ó àmì kódà ní ẹ̀kọ́ fẹ́ irun kọ́ọ̀tì ẹni tó wà ní iwájú òun nílẹ̀ ń pè ní ìmọ̀ ṣùgbọ́n náà wá ní májẹ̀mú ó sì ní àwọn àlàyé tó pọ̀ torí kì í ṣe pé gbogbo bàtà bá sọ pé àwọn lẹ́yìn ìmáàmù kò wá túmọ̀ sí wípé gbogbo ẹrù wa àtiwájú ìlú ìmáàmù rárá àwa náà ní àwọn ojúṣe kátà gbọdọ̀ máa ṣe lòun ti bẹ́ẹ̀ pé àwọn lẹ́yìn ìmáàmù náà tí ìrùn wọn fi tọ́ àwọn kan mi bẹ̀rẹ̀ pé ní tòun ti bá ti wà lẹ́yìn ìmọ̀ọ́mù náà ẹni tó wà lẹ́yìn ìmọ̀ọ́mù tí ò bá ṣe kò ní ní ọ̀run. nǹkan mi sì ń bẹ tó lórí pé tí màmú ò bá ṣe ó ṣe é ṣe lẹ́ni tó wà lẹ́yìn ìmọ̀ọ́mù tó ń bá ti ní i kí ìran ìmọ̀ọ́mù wọn tọ̀ kí ìran ìmọ̀ọ́mù sì tọ̀ ó rọrùn. ìgbà mi ń bẹ ìmọ̀ọ́mù ó lè kírun bóyá ó gbàgbé pé òun ò wà ní àyè ìmọ́ra bóyá lùwàlá ni ò ṣe ni àbúrò àlùwàlá ṣùgbọ́n ó ti dáná owó ẹ̀kan kó kó ṣàlùwàlá wọn tí ò wá wẹ̀ àwọn ó gbàgbé òmàmá omi kí ó báwọn èèyàn irú bẹ́ẹ̀ irú ìmọ̀ọ́mù owó àmọ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ táwọn ò ní ààyè kankan ìwọ́n tí wọ́n ó tọ́ àpèjúwe wípé ìrun márùn lè wo kí ìrun ìròyìn márùn kò sì dáa nù àpèjúwe wípé ìrun ẹ̀yìn márùn lè dáa kíta ẹ̀yìn ọ̀yìn kó sì wò ó orí bàmí ń bẹ tó sọ wípé orígun òun kan lè bọ́ mọ́ ẹni tó wà lẹ́yìn márùn lọ́wọ́ tórígun kan bá ti lè bọ́ ọmọ lọ́wọ́ rákà tó wà tórígun òun fi bọ́ ọmọ lọ́wọ́ tó gbà pẹ̀lú ìmáàmù kó má rí pé àwọn òní rákà yóò tún rákà kí gẹ́gẹ́ bí ẹni tí ìmáàmù ti rò kú kó tó kó tó dé ní wọn àbí wọ́n jọ wà nínú ìrun náà ni ṣùgbọ́n bóyá ó di kàdídì kejì kò bá ìmáàmù ní orígun ọ̀kan lára àwọn orígun ọ̀kan ìrun bóyá ìrun bóyá ìrun òbí bóyá ìforíkà ìforíkà rẹ̀ ni àbí ìnáwó ni ò ti bá ìmọ̀ọ́mù tí ó sì rí ilé wa bá títọ́ fi kúrò níbẹ̀ irun léyìn yóò dá wákàtí ó ti fáta rẹ̀ tí olóko ti bọ́ ọmọ lọ́wọ́ ló dà padà tó nínú àwọn mẹ́jẹ̀mú tí àwọn àbá àgbà lérò pẹ̀lú bishorobin bayana ashara òní eléyìí tó nínú àwọn díẹ̀ definition ìmọ̀ọ́mù òní eléyìí tá a ti sọ̀rọ̀ nígbà tá a ti mọ definition yìí tán a mọ̀ wípé ìmọ̀ràn nínú kéèyàn ó jẹ́ aṣíwájú oyè ẹ̀sìn ni ọ̀nà ń pè ní mashru'iyatu al-imamati as-sughra wa fadluha mashru'iyya ìmáàmù kéèyàn ó jẹ́ ìmáàmù kéèyàn dájọ́ rẹ̀ nínú ẹ̀sìn gbogbo ọ̀nà wípé jíjẹ ìmáàmù nínú ẹ̀sìn ó tọ́ ẹ̀sìn wa fara mọ́ kódà nínú kàtà àgbọ̀dọ̀ má ní òun náà ni oyè ẹ̀sìn sì ni kì í ṣe oyè ìdílé oyè ẹ̀sìn ni kì í ṣe oyè fáàrí ẹni tó ti kọ́kọ́ jẹ ìmáàmù pàápàá jùlọ nínú ìjọ tiwa ni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam fahuwa ìmáàmù al-muttaqin wa ìmáàmù al-mursalin Ànábì sallallahu aṣíwájú àwọn gbogbo olùbẹ̀rẹ̀ ọlọ́run bí ìrẹ́ inú bẹ̀rù ọlọ́wọ́ tó ìbẹ̀rù ọlọ́wọ́ bá tiẹ̀ ń tọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́yìn ti sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ ó jẹ́ kó yé wa kó dá àní sallallahu alaihi wasallam ànábì náà sì sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ọ̀hún náà ni ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́ jù lọ nínú àwọn ẹ̀dá rẹ̀ ìdí ìlọ́fà tó pé ní àwọn onímọ̀ sọ pé gbogbo ẹ tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ máa gbéṣẹ̀ ní ìbámu àti ìlànà òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí a ti sọ sí iwájú ìmáàmù yìí lára àwọn oyè ẹ̀sìn tó tún wà lẹ́yìn ìmáàmù òun ni àlùmọ́ádínù yìí ni pé àwọn tí wọ́n ń pè wọn á rí wípé ìmáàmù oníọlá ní ìtòrí ilẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ju olùpẹ̀ lọ lẹ́yìn tá a ti sọ tá a ti kéré lẹ̀ wípé ká jẹ ìmáàmù nínú ṣẹ̀ríà ó tọ́ oyè ẹ̀sìsì ni kì í ṣe oyè ìdílé kí wọ́n ní májẹ̀mú tá a máa fi ń fi èèyàn jẹ lèmáàmù bóyá a fẹ́ jẹ lèmáàmù nínú mọ́sálásí kan ni àbí nínú ìlú kan ni àbí nígbèríko kan àbí ládùúgbò kan àwọn májẹ̀mú tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí àwọn ni a sáré mẹ́nu bà ní sókísókí àkọ́kọ́ òun náà ni al-islam ẹni tí ó bá jẹ ìmáàmù ọgbọ̀rọ̀ jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì al-aqilu kí ẹ̀ńtọ̀ ó jẹ́ ẹni tí làákàyè rẹ̀ jòkó dáadáa tó tó farabalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al òun náà ni ẹni tí ó bá jẹ ìmáàmù káyọ̀ wípé ẹni tí ọlọ́run ti ní kí ó dá ọ̀tún mọ̀ yàtọ̀ sí òsì ni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àgbòkú rọ́tù ẹni tí ó bá jẹ ìmáàmù kó jẹ́ ọkùnrin kó má jẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kẹta àlùkọ́dá tó ọ̀tẹ̀tẹ̀ ọ̀wà ẹni tí ó bá jẹ ìmáàmù ó rọ̀ jẹ́ ẹni tí ó lè ka ẹni tí ò bá lè ka nǹkan kò lè jẹ́ ìmáàmù torí pé oyè ìmáàmù kò kákà sí kásọ̀rọ̀ yóò kírun fún wa ọ̀rọ̀ ni yóò ṣe kọ́tọ́lá ọ̀rọ̀ ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni so ẹni tí wàá wá lè ka nǹkan tí ò lè sọ̀rọ̀ á rẹ̀ wípé eléyìí kò kò rọrùn kí ó ṣe ìmáàmù bákan náà lábẹ́ pé ó nǹkan ni wípé ó kù kákà sí pípọ́ máa kàtíra ó sì máa àwọn nǹkan míì náà tí ó máa mú ọdẹ tí tí ó máa mú kí ìmọ̀ rẹ̀ kó máa di ọ̀tún ní gbogbo ojoojúmọ́ ìmáàmù ọ̀gbọ́dọ̀ wá lé pé ní àwọn nǹkan tó ti sọ ẹ́ kókó fi ṣe láti bí ọgbọ̀n ọdún àádọ́ta ọdún òun la máa fi sọ̀rọ̀ ní àsìkò táwọn ọ̀hún kì í ṣe kóun náà relevant ó relevant ṣùgbọ́n a fẹ́ kí ìmáàmù náà kó bá ní sọ̀rọ̀ níbàámu sí nǹkan tí ń lọ lásìkò wa torí wípé kò sí nǹkan tí sẹ̀ríà ò dá sí tó ìmáàmù tí ó wà nílé yìí tí ò bá lè kankan ó ṣeé ṣe kí ipa rẹ̀ kó wà lè kà bákan náà ni kí ìmáàmù jẹ́ ẹni tí yóò lágbára àti pé gbogbo orígun ìrun pátápátá láti òkè délẹ̀ ẹni tó bá ṣàkókò ọ̀kan lára àwọn kan tá a kà kalẹ̀ yìí tó yọ ni bẹ́ẹ̀ kò ní tọ́ sí káfíjẹ ìmáàmù àwọn mọ́tẹ́mú tá a kà kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó kíyà àmọ́ méjì nìkan òun náà ni àádàrí mẹ́lòrà díẹ̀ ní sókè àkọ́kọ́ òun ni àìsílám kájẹ́ mùsùlùmí alimaro wípé àìléyìn òun nídìí sẹ́ ah, àti àtẹ̀tẹ̀sẹ̀ mùsùlùmí ṣe ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí nǹkan ni àwọn onímọ̀ ń gbà lérò pátápátá eléyìí náà wà lára rẹ̀ wípé a lè fi ẹni tí ìbá ṣe mùsùlùmí jẹ ìmáàmù ó wà bẹ́ẹ̀ òun gán ọtí ẹ̀mí jẹ ẹjọ́ kó wá jẹ torí báwọn kan tí òbí jẹ oúnjẹ pọ̀ àkọ́kọ́ náà ni pé òun náà wípé ipa òun ò ka kó òun jẹ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rò wípé gbogbo àwọn ìmáàmù fàdèyí ni wọ́n tí wọ́n sì ṣe fàdèyí àti sọ yín lẹ́ẹ̀kan wípé alhamdulilayi gbogbo àwọn afọ́ra àwa náà mọ̀ pé nípa ìròkà ṣùgbọ́n tó wà lẹ́yìn lẹ́yìn gbólóhùn yìí kì í ṣe lẹ́yìn nìkan ìtumọ̀ ẹni pé tí ó bá jẹ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó di kọ́ ìsìláàmù rẹ̀ kó pé pé pé ọlọ́wọ́ san àwọn the right path foundation lẹ́sàn rẹ̀ wọ́n sì ti ṣe odidi ẹ́písòdù kan lórí ǹjẹ́ mùsùlùmí yọ àbí wọ́n ṣe muslim rárá ìpá àwọn dókítà náà bá wa ṣe léwu àwọn dr zikirulai. kí ni islam ní tèmi. ok kí ni islam ẹ̀ òun náà ni what is islam kí ni islam àwọn àfáàdé tó wà lápá àlàáfíà ni àwọn ni wọ́n ti ṣe odidi research ó sì wà documented both soft copy àti hard copy rẹ̀ wà a ní tí wọ́n fi pí àwọn ní pépà kódà ó sì wà lórí cd pẹ̀lú láti mọ kí ni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni mí kí ni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni wọ́ ṣùgbọ́n ní sọ́yìn gẹ́gẹ́ bíi kálíbà mọ kálíbà líǹkì nǹkan tó ń bẹ lẹ́yìn eléyìí mọ ìtumọ̀ islam al-islam huwa al-istislam lillahi bitawhid kéèyàn ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú káṣe ọlọ́run ọba lọ́kan pẹ̀lú káṣe ọlọ́run ọba lọ́kan bá ń pè ní tawhid. ìní pé ṣe ọlọ́run ọba lọ́kàn nínú orúkọ ọlọ́run gbogbo tí ń jẹ́ orúkọ ọlọ́run ọba tá a tó dáhùn ká mà wí ọlọ́run ni fi bákan náà ọlọ́run ọba lọ́kàn níbi iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba gbogbo àwọn nǹkan yìí túmọ̀ ní wípé ìfẹ́ kan ò a bá wá àwọn a gbọdọ wá síbòmí ìtumọ̀ tàwíìdù lọ́dọ̀ fàáìlì yìí nù iṣẹ́ rẹ̀ tó ẹ tó òun ní í ṣe ká má wà á lọ síbòmí ọ̀dọ̀ rẹ̀ ní ká wà á lọ. wọ̀tàwíìdù lọ́hìn bí àfàáìlì nà nàánù iṣẹ́ tiwa náà tá à ń ṣe ọlọ́run ọba ní pé òun fẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá máa ṣe àwa mùsùlùmí iṣẹ́ tá a bá máa ṣe òun nìkan ni ká máa ṣe fún. yálà ìbàdàtù wa ni ìjọsìn wa ni kódà àdáàtù wa àwọn aṣẹ́ tá à ń ṣe láàrin ara wa kátàkárà àwọn ọmọ kátàkárà ọlọ́run tọ́lọ́run gbọdọ̀ jẹ́ ìbálòpọ̀ láàrin tọkọ àtìyàwó tọ́lọ́run ló gbọdọ̀ jẹ́ ọ́fíìsì ìsìnwá tá a fi ń ṣiṣẹ́ káwọn àtúnṣe tá à ń ṣe níbẹ̀ à ń ṣe tá a bá ti ń jẹ́ mùsùlùmí à ń ṣe lọ́run lábẹ́rẹ́ ọlọ́run pé ní qul inna salati ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ọlọ́pàá wa láti rí i pé irun táwọn kí fọwọ́ ọba ìbàdà tó wà nù irun tó gbogbo ohun táwọn máa kí ọlọ́run nìkan láwọn máa kí fún torí ọlọ́run láti máa fi kí torí ọlọ́run láwọn máa fi kí ọlọ́run nìkan láti máa kí òun fún inú sọ̀rọ̀ láti wà lóṣù kìí kódà ọbí mọ́ à ń lọ hajj ni à ń lọ wúra ni àbí àkúnwá afẹ́ ṣe sàárà tó nídìí ká ṣe sàárà ìtàjẹ̀sílẹ̀ gẹ́gẹ́ bí ẹran gẹ́gẹ́ bí ẹran súná gẹ́gẹ́ bí ẹran àdáyá gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi ẹran tá a máa ń pa tí sẹ̀rí àṣẹlẹ́kọ̀ọ́ fún akápa ó gbọ́dọ̀ jẹ́ tìtorí ọlọ́run ọ̀gá kólé nínú sọ̀rọ̀ àti wà lọ́sọ́kí wà ẹ̀yà ẹ̀yà gbogbo ìṣẹ̀mí látòkè délẹ̀ ó gbọ́dọ̀ máa wà ní ìbámu pẹ̀lú nǹkan tọ́lọ́run bọ́lọ̀ ti fẹ́ ká máa sìn bó ti fẹ́ ká máa ṣẹ̀mí ló gbọ́dọ̀ rí al-istislamu lillahi bi tawhid àkọ́kọ́ nù táwọn lánàá definition concept definition àti element rẹ̀ bẹ́ta náà ni àkọ́kọ́ láti sọ ká total submission ká ojúṣe ẹlẹ́ fún ọlọ́run ọba pẹ̀lú tawhidu tawhidu oríṣi mẹ́ta wal inqiyadu lahu bi ta'a bákan náà tó ní wípé ìtẹ̀lé wa bàbá tẹ̀lé èèyàn ni àátẹ̀lé gbogbo tá a fẹ́ tẹ̀lé ó gbọdọ̀ wà lọ́rùn abẹ́ àṣẹ ọlọ́run ọba inqiyadu lillahi subhanahu wa ta'ala bi ta'a wal bara'atu min ash-shirki wa ahlihi ká sì bọ́pá bọ́sẹ̀ kúrò ní gbogbo tí ń jẹ́ ìpa nǹkan pọ̀ mọ́ ọba àti àwọn ẹni ìpa nǹkan pọ̀ mọ́ ká bọ́pá bọ́sẹ̀ fún wọn ẹni tí ó bá jẹ́ ìmáàmù ìtumọ̀ ni pé mẹ́ta ta àkàlẹ̀ yìí ó gbọ́dọ̀ pèsè ìlà ìní pé ó gbọ́dọ̀ graduate beyond the ordinary muslim àwọn mùsùlùmí lè gbin náà kódà àná tá ń bọ̀ nínú nínú mọ́tò lẹ́yìn tá tá wọ tòrọ́tòrọ́ sorry tá wọ dánfó àwọn uh, dẹ́rẹ́bà ọkọ̀ bá ó fẹ́ laná ó fẹ́ ó fẹ́ sọná ṣe mọ àwọn ará ẹ̀kọ́ wọ́n sáà di fáwọn kó wọn so etí àwọn táwọn àwọn àlejò tá a béèrè ni pé ẹ dákun sáré rọ́kọ̀ mi níbí àwọn ni pé àwọn oúnjẹ ń sẹ́tọ̀ rẹ̀ ọ̀la àbí wọ́n ṣe máa ń ṣe nù táyà padà ní wípé ìmáàmù dẹ́rẹ́bà ti ń gbé wa bọ̀ níta tí wọ́n kọ gan asáǹsì àdìkárù ní oríṣiríṣi àdìkárù àdúrà ní ìtọ́pọ̀ lóríṣiríṣi torí gbogbo àdúrà ní environment òyí tí tójú rẹ̀ orí bá kan òyí tí ìmáàmù yìí torí tọ́lọ́wọ́n ọba èèyàn ò lè mà pé mùsùlùmí ni nígbà tí ẹ náà tá ń sọ̀rọ̀ bá ní wípé ìjásá àṣẹ nìtàn wá ní pé òun pé bọ́ọ̀lù èdè lòun pé christian lòun tọ́ náà ni pé òun tọ́lọ́ ní mùmí ní mí kódà mùsọ̀fà ló kọ́ mi òun àpapọ̀ nígbà táwọn ọmọ ọlọ́ ti fi inú ọ̀rọ̀ ìsára fún ah, mùsùlùmí ni yín ọ̀rọ̀ tọ́ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ nípa àwọn olè tí wàá kàn wá bí iná àti lójú yín pé mùsùlùmí ni yín ní àbá ti rí yín mọ̀ yín pé ní ẹ̀sìn hàn ní lára yín so ibẹ̀ sáà tó gbìyànjú wípé ẹ̀ sáà máa ń ka alukurani ó ní ẹ̀rí báwọn bá ti jí láàárọ̀ kí wọ́n tàn yín àtàgùn mẹ́ta làwọn ti jí so àwọn ti kó sínú àmọ́ tó máa ń ṣe ni wípé tó máa ń ṣe ni wípé àwọn àwọn àfa àdúgbò àwọn ọmọ orí pọ́ńpù wọn nú kódà ìmáàmù wa gan ó ti dá mi mà so ìmáàmù bá ti kéke la bá ti dé lálẹ́ báyìí mo ti dé lálẹ́ bá ti síwọ́ nísìn so màá kọ́kọ́ lọ rí so màá fún wa ní tiwọn ṣe mọ̀ pé ẹ̀yin náà ìyàbá yẹn ní ká máa dùn àwọn ìmáàmù nù so mo ní bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀ ká máa dùn àwọn ìmáàmù nù lóòótọ́ tọ́ ntí àwọn gbọ́dọ̀ látara ìmáàmù wípé ìmáàmù ẹni táwọn ṣe sàrà fún ni àmọ́ tí ìjà pọ́nrọ́ ò rí bẹ́ẹ̀ tàbátọ́ ni wípé irú eléyìí ò ní sìn ẹ̀tọ́ ẹ pé nípa ọkọ wípé mùsùlùmí lòun àròbẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí irú eléyìí àwa lè fi jẹ ìmáàmù nítorí wípé ní fáfẹ́dò ṣáyín láyọ̀ pé òwe lárúbáwá ni pé nǹkan téèyàn ò bá ní èèyàn ò lè fún yàn yorùbá náà máa sọ wípé ó ní ẹni tí ó daṣọ fún ni tọrùn rẹ̀ òní àkọ́kọ́ wò àlìsílámù alimamu labuda ayẹkuna muslima imamu gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kìtì ní túmọ̀ islam òní tí a ti gbọ́n ẹlẹ́ẹ̀kejì òun ni àgòkúrọ̀ náà ta ní pé àkàfẹ́ mẹ́lúbà ìjẹ́ ìjẹ́ ọkùnrin tó túmọ̀ sí pé ní obìnrin kò lè jẹ́ kò lè jẹ́ ìmámù nínú ẹ̀sìn islam. Uh, májàmú yìí májàmú tí a dákọ̀ yìí àdókòrò ahlan wa sahlan àkí àwọn afáwọ̀ dr abdulrasaq majid alaro kí ọlọ́run kúta lẹ́kọ́ dára tiwa tiwọn náà àdókòrò yíyàtọ̀ àbí àdókòrò ìjẹ́ ọkùnrin nínú ìmáàmù ìjùmọ̀ ni pé ní ẹni tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin yálà ìmáàmù ìrún ni tàbí ìmáàmù kúrọ́ ìta sọ lẹ́ẹ̀kan ìmáàmù ńláńlá tí ó jẹ́ aṣíwájú ìlú àǹtí àfiwá mú eléyìí kejì pé ó ní àlàyé díẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àbí ọ̀pọ̀lọpọ̀ challenges àwọn ìpèníjà tó ń fowó kojú Islam lábẹ́ irú àwọn nǹkan wọ̀nyí eléyìí ni àwọn nǹkan wọ̀ mú tí wọ́n dì mọ́wọ́ wọn ni pé Islam pé kò fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tó tó pé ìsìláàmù ó gbà wípé ní obìnrin ẹni ẹ̀yìn ni ìsìláàmù ò gbà tó obìnrin ẹni ẹ̀yìn ni kódà ìsìláàmù gangan òun ló fún obìnrin ní total right tó yẹ kóbìnrin ó ní ìsìláàmù ló gbà wípé ní obìnrin odidi èèyàn ni wọ́n fi sáàbù èèyàn ìsìláàmù ló gbà wípé obìnrin dèédé ẹ̀tọ́ tí ọkùnrin ní òun náà ni obìnrin náà ní wàlàhùn náà mẹ́tò lẹ́gbẹ̀ẹ́ àlè wàlérò ìjà ìlànà iná dàrájà ọlọ́run ní right the same right ẹ̀tọ́ tí ọkọ ní lórí ìyàwó dèédé ẹ̀ náà ìyàwó náà ní lórí lórí ọkọ àmọ́ eléyìí nípa wípé bọ́lá ṣe to ètò rẹ̀ nu ìpè aṣíwájú nínú òlu ni àbí nínú ọkùnrin ni ó jẹ́ kò ní jẹ́ obìnrin so ìsìlámù nìkan sì kọ́ ni ogbélé kódà àṣà tó bá dáa náà àṣà tó dáa á rí i òun náà sọ̀kọ́ ti. So, eléyìí inú yorùbá àwọn náà máa ń pòwe wípé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ ikú mọ́lú túmọ̀ ìlú pé bàbá ti rí obìnrin kan tó yẹ kó ní alé wọn kò lé ni tó ọkùnrin bá ń bẹ ni kò ní dé kò ní tọ́sí kódà obìnrin eré ìka náà ní bẹ lọ́wọ́ kó síwájú nínú ilé o gbogbo àwọn obìnrin tó bá dáadáa nínú taba wò ó a rí i pé nínú àwọn olóṣèlú gan nígbà tí ọ̀kan lára àwọn àgbà olóṣèlú nílẹ̀ ní nàìjíríà tó kú yìí ní chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó dà pé gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú àgbà náà wọ́n ti wọ́n jújú àwa náà àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Awólọ́wọ̀ ọjọ́ náà lọ́hùn á rí i pé nǹkan tí wọ́n wí fún yèyé yìí ni ìyàwó Awólọ́wọ̀ wọ́n ní wípé wọ́n ní kí káwọn máa gbélé pé àwọn àwọn tí wọn àwọn ò lọ àwọn àwọn làwọn máa lọ ọjà níta àwọn ò lọ máa gbélé ẹ̀dá kan bàbá rí nígbà náà bí bí àwọn bá sọ fún àwọn tí wọ́n sọ kí nígbà wípé alùpàdé mọ̀lẹ́ka wọn ò ní gbà bẹ́ẹ̀ sì ni alùpàdé wọn kà fún yèyé nígbà náà ọlọ́run ní wàkàrúnà fi bòyó ti kúnná wàlá tàbàbàjìnà tàbàrọ̀jà jàìlì àti ìhùlà wọn kà á yàn fún láìkè lágbáwá ẹgbẹ́ ẹ̀yẹ sájòkó lé yín àwọn ò máa lọ àmọ́ wàá fún yín ní labọ́ tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ báwọn afáwà tí sọ wípé ní al salim gbogbo làákà ìtọ́nà bá ní kó lálàáfíà kì í tako al-Qur'an sahih al-Qur'an so dábàá eléyìí àdùkúrọ̀ bí sẹ́rí àtìgbé kalẹ̀ nu wípé ọkùnrin òun ni máa ń jẹ ìmáàmù kò láti máa ń jẹ aṣíwájú.